èrùbá ó mì pé nǹkan ṣẹlẹ̀ ẹ̀ bá nǹkan tó ti wà lẹ̀lọ̀ tí ṣẹlẹ̀ làwa fi ń ṣe ẹ̀rí pé nǹkan ẹ̀ṣọ́ àdúgbò ti kẹ́kọ̀ọ́ lé ṣẹlẹ̀ àjọlọ̀ ti máa ti so tí ẹ̀ bá ti ṣẹlẹ̀ kì í ṣe kọ́dà àwọn olè mà so ó ìdí ní kọ́dà ó simple ṣùgbọ́n báwọn yẹn ti jẹ́ pápọ̀ ọlọ́run rẹ̀ so ẹ jẹ́ kí ṣé ìgbàgbọ́ Okay. Alhamdulillah, jazakumullah khairan kí n ṣe àlékún lórí ọ̀rọ̀ kádàrù tí ṣe fi wọ́n fẹ́nu wà bọ́dà wa àwọn fi nǹkan kan kún wípé ẹni tó wá gbìyànjú bàbá dá ìyá dá wọ́n tọ́mọ síbẹ̀síbẹ̀ ọmọ yẹn tó wá yantí ò dáa ìfẹ́ àsọ pé kádàrù ọmọ yẹn ni ó padà jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ó sọ fún ilé ẹ̀kan gbé gẹ́gẹ́ àwọn ṣègùn ẹ̀sọ́ kò sí kádàrù tí ò ní ní sábàbù ìfẹ́ sábàbí òun ni pé àáwo kí ló ṣe sábàbí kọ́mọ ilé gíní tó yà tí àwọn òbí bá fẹ́ parọ́ àmọ̀ sọ pé àmọ́ bó ti jẹ́ ooo kó ààbò yí wá o àfẹ́ ẹ̀rẹ́ parọ́ nǹkan kan máa wà tó ń kí bàbá gan bàbá àti ìyá nù wọn káà nǹkan báyìí àwọn fẹ́ rí pé nígbà tọ́mọ yìí gbẹ́ bẹ̀rẹ̀ ayé ẹ̀ sùkúù báyìí làmú ẹ́ ó dà pé ibẹ̀ yẹn ni wọ́n ti kí ni wọ́n fi ìpìlẹ̀ ìṣọ̀rọ̀ yìí ẹ̀rí kíní kan òun ló sọ fún wa pé nígbà tọ́lọ̀ ń ní àyà lórí sọ fún ọdún wa lórí fítọ̀ tó kílẹ̀ tánàbí jẹ́ ẹ̀sọ́ bẹ̀yẹ pé ẹ̀yin bàbá àti ìyá lẹ́sẹ̀ kí ni ṣe báwo la ṣe wá fẹ́ sọ pé ẹ ọmọ yẹn o ṣẹ́ẹ̀tì mọ̀ tó bá padà wá yá tí ó yà tí ò dá yẹn ẹ̀hẹ́n nígbà tó yá yẹn kàṣẹ̀nà tó kọ́dà òkè ẹ̀yìn àmọ́ta ló ti fẹ́dà bí ẹ̀ kíní kan ó wà àti tá a bá fẹ́ parọ́ lókun táàrí pé oṣù ó jẹ́ sábàbí fún ọmọ yẹn ẹ̀yàbíyà ṣe ọlọ́mọba ó lè jẹ́ pé nínú ilé tó ń gbé àwọn bàbá àtìyá yẹn ò kí ń ráyè àwọn alábàágbé ni ọmọ yẹn súnmọ́ púpọ̀ jù ibẹ̀ ni wọ́n ti ọmọ yẹn ti kọ́ àwọn nǹkan tí ó dáa tí ó dáa tí ó dáa yẹn tàbí nǹkan kan bàbá ti ọmọ kan tí ní pé bàbá dúró dédé ìyá dúró dédé níbi ẹ̀sìn gbogbo ẹja ọmọ yẹn wá ya ká jókòó ká wọ́ọ̀ṣì dáadáa ẹ kí ni nǹkan tí ọlọ́run bá fi ẹ tó jẹ́ sábà tó wá látọ̀dọ̀ wa tó kọ́dà rèé bí ṣe kéde kí n padà wá ṣe lórí ọmọ rẹ̀ kọ́lọ́run bá kó ṣàmù ọlọ́run rẹ̀. bákan náà ẹni tó ń béèrè nípa ìyá ń sọ pé àwọn ọmọ ẹ má wo tv ẹ̀ múvì bàbá gan ní tí wọ́n ń kọ́ àwọn ọmọ lọ́wọ́ ẹ̀ ń wọ́n wọ́n mọ̀ dáyà ń lò ẹ̀ eléyìí bàbá gan ló tún wá ń sọ fún àwọn pé kí ni bàbá dáyà ń lò òun ló tún ra àwọn tv wálé fáwọn ọmọ ẹ̀ òun ló sọ pé yàtọ̀ epo sí jẹ́nẹ́tọ̀ ìgbà ìyá ń sáré kíkiri iná ṣe gíní ẹ́ kó má padà jẹ́ in tí ó kó bá àwọn ọmọ yìí kò bàbá yìí ò ṣe kí o kò fi ọmọ yẹn lẹ̀ ẹ́ ọmọ ìyá wa kan obìnrin ni níjọ́ tó sọ ọ̀rọ̀ yẹn fún mi obìnrin míì ó lè jẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn pọ̀ ó lóun jí lágo mẹ́ta òun yẹn náfìlà òun bá ọkọ òun báyìí fi wo tv ẹ́ kéde ẹ́ ń wo àwọn fíìmù fíìmù òun wá jí lágo márùn-ún àwọn òṣìṣà òun gbájúgbà ẹ̀ pé ọkùnrin tí wà ń bẹ̀ náà òun yẹn náà bí lòun fi lẹ́ẹ̀mẹ́ ni o nígbà táwọn á ń pè wọn àṣùgbà wọn fẹ́ lọ ká àṣùgbà ó wá ń sùn ẹ nígbà tó wá mú wa nígbà tó dìde tán tó padà bí wọn méjì ó dìde ó padà kírun ó wá jáde òun wá páàkì tẹlifíṣàn àti dvd gbogbo ẹ̀ òun sì kó òun sì lọ dànù ó wá dé ẹni bá yẹ òun fi dànù inú ilé wa gbóná ó ti lẹ́ ẹ̀ẹ́dẹ́ àyàn náà fìlà ìdìde òun táwọn èèyàn fi bẹ lọ́wọ́ ọba àìjẹ́bà fi mí ṣe ó yá o ẹ ẹ wo mú ẹ ìgbìyànjú onírú obìnrin ẹ lè ní ẹ̀yẹ́ pé irú ọkùnrin yóò mọ̀ ṣe kíni yóò mọ̀ dànù ni ẹ yóò mọ̀ dànù ni ó jẹ́ sí pé orí táwọn bàbá ń sọ pé ká jìnà sí móvì àwọn fíìmù táwọn èèyàn ń ṣe kò sí nǹkan táwọn àfáà fi ń pè wá sákè sí pé ká jìnà sí ju pé ibẹ̀ náà lọ́ ti kọ́ wa ní ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà yìí èyí tí móvì tó ti gbèsè ẹlòmíì lẹ́mìí tẹ́lú bí ibi jáde tó ti pàdé ọlọ́rẹ̀ kò lè kó mẹ́ torí pé wọ́n sọ kí ní ọ̀rọ̀ ní o information wọ́n fẹ́ pàdé wọ́n wá sọ ọ́ di fíìmù èyí tí ò ṣẹlẹ̀ ẹlòmínú ó ti máa wà á ti máa sọkún ẹ wá àti náà fún aláǹdọ́kùnṣe fún alákàrọ̀ rẹ̀ obìnrin mi obìnrin mi ò lọ sọkún mi ẹ àìmọye fíìmù làwọn èèyàn ṣe ń lù yìí ẹ lè fíìmù dájì àwọn obìnrin ó ti máa bú ẹkún lọ òun nìkan náà tó ti bẹ̀rẹ̀ gbé jáyé rẹ̀ áhà ògbò oúnjẹ ìyá ti kú láti kéde àbá ti ìyàwó ló kú ẹ ìyá káàtó padà rí lójú títí tí wọ́n rìn yóò máa gbogbo ẹ̀ ní sọ nínú aṣùkú dáa ọlọ́run bá ìyá jẹ́ ní yíga ọlọ́run ẹ ó ti padà ẹ̀ nílá ẹ̀fẹ́ ọmọlábí ló padà ń sì gbẹ̀yìn ayé ẹ́ ojú ìṣẹ̀lẹ̀ wọ́n ti pààkì ẹ̀ wọ́n ti oníkálukú olómi wọ́n ẹ́ ṣe ìdáta àwọn kí nìyí ìgbẹ̀ náà ni ọgbùn kan ti di pé àà ah, gbogbo àwọn tó pa ló sọ ìjọ́tọ́ gbòkú wọnú agbolé yí báyìí ìyá kan kú bá ibi tẹ́lẹ̀ ẹ̀ lọ lù pé ṣẹ́ òkú mọ́ ń dìde ẹ́ olóògbé ìtọ́lọ́ ní àtàrẹ́bí ní ààrẹ ọ̀wà fúrùn tó mọ̀ yíká yí ẹ́ àtòló ààrùn fíìmù kan ló mú ma àwọn èèyàn tó ṣe kí bábá lólógbò oṣù wọ́n yà ní eré mi tẹ́tẹ́ kí ló bí ẹ̀ẹ́rẹ́ eré ìgbégbó wa mẹ́ ṣe gbogbo àwọn kiri yìí tí ó gbà náà tí bá ti gbé sọ́dọ̀ àwọn ọmọ náà nìyẹn níbi lọ́dẹ̀ mẹ́rin àti pé ìjọ́ tó ń bá wà ní Sunday gbogbo àwọn tí ó kó bá ìdáadà yìí kò rí wá Sunday kò sàgbọ́dọ̀ gbádùn ayé o ẹ ọmọ yàrá kan ó fẹ́ fún ní àfà ẹ̀yìn òbí mi ẹ̀gbọ́n mi kí lè rárẹ̀ gbádùn àyè kí lè fi gbádùn àyè yìí náà àwa máa ń wo síbi ẹgbẹ́ ẹ̀rọ mẹ́ àwọn afáwa máa ń ṣe lẹ́ṣọ̀ tó dà ẹ́ lẹ́ṣọ̀ lẹ́wọ̀n mi ẹ̀wọ̀ ẹni ìgbà sí nǹkan tó lè di gbádùn àyè nìyẹn wọ́n ti di wo fíìmù wo fíìmù wo fíìmù pẹ̀lú àwọn ọmọ káwọn jẹ́ máa rẹ́rìn-ín máa jábọ́ lórí iṣẹ́ ẹ́ kọ́nà ọba kó ṣàrùn sóde nǹkan tá à ń sọ nìyẹn gbogbo létẹ bá sì ń wò ó ṣé bí fi ń kọ́ ọmọ ilé ẹ̀kọ́ nìyẹn ẹ́ obìnrin tí orílẹ̀ ọkọ̀ jókòó òun ni ó lọ́mọ sí ẹ́ padà múlé mọ́dẹ̀lì láti bí ó láìkí ẹ̀ lórí ìrì kí lẹ́rẹ́ ẹ̀kọ́ òun lẹ́fẹ́ àwọn ọkọ̀ mẹ́ lèmi ìlú àdìsí ẹ̀kọ́ òun àti kan àdìsí ẹ̀kọ́ ló pọnu kùránì ẹ̀ kọ́lọ́mù bá kí ó ṣàánú wa ọmọ òun tààrà rẹ̀. ẹ̀dá ìgbẹ́lẹ̀ yóò túmọ̀ sí pé àwọn àbá ń sọ pé ìwọ ni kí ẹ wo tv o ẹ̀ wọn pé pé tíwì báyìí wọn pé lè wọ̀ fẹ́fẹ́ tẹ́ bá fi síbẹ̀ ló gbé jáde ẹ̀hẹ́ tábàjù nǹkan lè síbẹ̀ ńkọ́ ó ti jáde àwọn nǹkan wà táwọn ọmọ lè fi kẹ́kọ̀ọ́ wọn mọ̀ wò láti bẹ̀ tó ṣe pé kí ṣe pé ìbí ọ̀rọ̀ àdé lónìí láàṣọ kìíní inú ẹ̀ẹ́ pé kí ṣe ìwọ̀ o kí ṣe ṣe haram Allahu a'lam. Only my question goes like this. Relationship of nowadays does not usually work without sex. Not, without sex not getting involved. With the great parties, how are we going to work on having a healthy relationship without not doing anything wrong? Because there we say it is not bad in doing it because it strengthens the relationship. including our Muslim brothers and sisters. Eh, including, ìtumọ̀ including. Ẹ̀kíni eh, eh, including ní ìlú. Ẹ̀gbọ́n ọ̀rọ̀ wà ní láwùjọ yìí, ọ̀rọ̀ tí àwọn ọ̀dá máa ń sìn. Ok. Wọ́n wà pé àtàwọn ojú bọ́dá bó ti ń ta àwọn náà. Àwọn náà máa ti ń ṣe é. Ẹ̀ẹ́ ọlọ́run ó sì ní tó kọ question ilé ẹ̀sìn rẹ̀ ọ̀rọ̀. Ẹni ẹja kọ́mẹ́sì. Kìí ṣe wá sílẹ̀ kan lè ẹgbẹ́ kọ́mẹ́sì kùránì kò sédè tí wò sí ìtúsí ó ti rọrùn méjì láti wá information information tó wà authentic ṣe rí gbogbo nǹkan tá nǹkan relation sí nowadays kò lè wà heavy without hygiene orílẹ̀ ìtàní adẹ́ǹtọ́ tàní àdẹ́lẹ̀ yé ni ẹni tí ń sọ inú Islam kò gbọ́ dáadáa ọ̀nà ẹyọ kan ṣoṣo tí èèyàn tó fi lè ní sex òun kó jẹ́ ìyàwó fẹ́nìkan tàbí kó jẹ́ ẹrú rẹ̀ tí yóò sì sí wọn. as far as Islam is concerned, eh? aláàrẹ sọ fún wa pé wọ̀lẹ̀bí náà wọ́n ní fòrò jíhìn àfihù lára àwọn qualities àwọn mòmìnì àwọn tó ṣe wípé wọ́n ń sọ abẹ́ wọn abẹ́gbẹ̀dẹ̀ wá sí sọ ńlá aláàzíwájì àti fáwọn tó jẹ́ ọkọ wọn àtẹ́jẹ́yàwó àwọn mọ̀lẹ́kẹ́ta ìmọ̀ bá ṣe pé lóòótọ́ ọ̀rọ̀ kò áàrùn náà làbá ń sọ ìsìláàmù náà làbá ń sọ òun ni standard ẹni tí ìtẹ́yẹ bá ṣe pẹ́lú tẹ́yẹ ṣe ìyàwó fún ìdínáàlì ẹgbàgbé kò sí mi and again ẹjá gbìra wa because ọmọ ń stressing ẹ̀rẹ́ àwọn kan náà lè fún ń stressing ní ìrànkà ok question tẹ́lẹ̀ fẹ́ béèrè ò lè lè ṣé àwọn èèyàn tí ń bá ṣẹ́wó sùn náà ó ń stressing bọ́ọ̀lì sí wọn náà àbóhùn tó ń bawó

pé tó bá rí táwọn méjì kan bá fẹ́ra wọn first born yẹn first born yẹn first born wọn á ọmọ ní kọlọ́fín pé tó bá rí táwọn ìdàbí first born yẹn nǹkan fà á tí ẹni tó jẹ́ ọkọ náà fi lè sọ̀rọ̀ ní wípé báwo lówó òṣùṣù wípé wọ́n ní àwọn ọgbọ́mọ yìí lọ́mọ oṣù márùn-ún gbà tí ó dé tí òbílẹ̀ sọ pé kìí sọmọ náà ní pé àtọ́wọ́n ah, sọ pé wọn ò bá sùn kó òun tó ṣe nìkan àbí wọ́n wá sọ pé bóyá kìí ṣe èkìní tọ̀sẹ̀ sọ́wọ́n sọ wípé ah, àwọn náà ti gbà pé kọ́kọ́ ìgbóná kan ṣe káàkiri jàre ẹni tó bá kàpadà jẹ́ pé òun yóò padà bọ́ sí lọ́wọ́ ó bọ́ sí lọ́wọ́ ẹ́ Islam ò fara mọ́ àti tó bá ṣẹlẹ̀ sára náà á lóòrè gbà ẹ̀dí ká bójú káwù tọkùnrin káwù tóbi obìnrin nísìnyí

kò ní rántí kó sẹ́ẹ̀kì bọ́ọ̀dù kankan o ẹgbọ́n wọ́n fẹ́ sẹ́ẹ̀kì bọ́ọ̀dù wọ́n pé ẹ̀ mẹ́ta jọ index ẹ̀ mẹ́ta bọ́ọ̀dù náà ló fẹ́ sẹ́ẹ̀dì hydrogen bond ló fẹ́ sẹ́ẹ̀dì ni àbí electrovalent bond àbí covalent ẹ́ ṣe bọ́ọ̀dù náà ló fẹ́ sí lọ́jọ́ ìbọ́ọ̀dù kan wíwáyé ọjọ́ ìkan wọ́n yìí ọjọ́ ìkan wọ́n yìí

fún ni tó tóun náà ni mo lọ́ fún gbà yẹn náà ni ẹni rí òfin bó bá ti tẹ̀lé òfin Islam kúrò lórí ṣọ́ bẹ́ẹ̀ni kejì ni pé ẹ má dá sára wa ọlọ́run ní nǹkan jẹ́ haramu omi a ah, one single partner náà nìwọ ní àní single náà haramu tọkọ rẹ ó bá sàn kó bá nìṣẹ́ náà tó lọ kọ́ dákọ̀ wá nǹkan ní ìṣe èèyàn máa ní lọ́ọ̀ṣìpù míì náà máa obìnrin ní lọ́ọ̀ṣìpù àwọn obìnrin ẹjọ́ máa sọ̀rọ̀ ẹ̀yìn lọ ìgbà tó fi kan lẹ́nà tó dáa ní oṣù ní ìyá ètò ìtàrí ní wọ́n tó dáa tó lè náà lọ. Oúnjẹ tó bá ṣe tán, mo kàn ń ná àwọn èèyàn tó òfin tó bá jẹ́ dára kó fẹ́. Àmọ́ àlejò àwọn èèyàn mọ̀ sákọkùnrin náà lọ pàtàkì tó wá ìyá àwọn èèyàn náà rẹ̀. Bí ọkùnrin ó sọ máa bọ́ ọdún ìwọ́n ló rí ìdàlú ọmọ ụmụ tí ń ṣe náà bọ́ọ̀dì ìwọ ló onye ya ó bá ti ṣe tẹ́lẹ̀ gbogbo ah, oke ó tó fẹ́ elu bọ́ọ̀lù ẹlòmínú nínú ṣẹ́dí bọ́ọ̀lù káàkiri ó sì ti wọ́jẹ ẹyẹ fún ẹlẹ́dàápù kiri kan bí i jóòkì ni gbogbo àwọn ìyàtọ̀ bá ti ń yan àlè àbí wọ́n ń bẹ́ni tí sọkọ wọn wọ́n mú mẹ́rin ayò kò á lè sọ محسنين غير محسنين محسنين ولا مستخدمين ولا متخذي أخدان بدأنا في الأنت لن تردو ماشي يعود إذا ما في الزنا فهم لا رتيح وستقومين فأقومين وستقومين محسنات ولا مستخدمين ولا متخذات أخدان so bá lẹ́bí ṣe sọ èyí ní ikùn ìgbẹ́mijẹ́gbó ẹ̀fẹ̀ girlfriend ṣẹ̀kà ìtàn tí mo fẹ́ sọ kí n kàbí kún wọ́n àwọn tó máa ní gbogbo ẹ̀ káàkiri ọmọ obìnrin wá tí mo ń sọ fọ́kùnrin bá ah, ìwọ gangan ní wẹ́nìkan ní ọgẹ́gán ó lè fi ṣẹ̀kà ti sọ pé tó lówó ti máa ti wò láàrin wọn á jọ wà nínú ilé kọ́ọ̀lù kan wọlé nígbà tí kọ́ọ̀lù wọlé obìnrin yẹn wà ní rẹ̀ kọ́ọ̀lù wọlé ọkùnrin wá gbé ọkùnrin wá gbé fóònù ó wá rí pé tó ti gbé fóònù ẹmọ tó fi séèfù ó kọ ọkùnrin tó wọlé mógún nọmba six mógún nọmba six ọkùnrin náà gbé àá mógún nọmba six ó ń wọlé nọmba tó náà mógún nọmba kílò ó nọmba lójú ara rẹ̀ ṣàgbọ́n náà ò ní kẹrìndà nọmba sí ìgbà tó ọ̀tẹ̀ náà gbà tẹ̀ sí lọ́gbà tẹ̀ tó wà lórí nọmba tẹ̀sí. Èdè ń tàn kó òde kẹrin tó ìlànà ohun gbogbo ìlànà ìjà ìyá ìlú. Ìsìnkú ẹ̀sìn bá tọ́tọ́ sórí ayé dànù kọ́lọ̀ àgbàjọ lè jìnà sí. Kọ́lọ̀ sì mú wájú ẹjọ́ lè tẹ̀lé ìṣòro ọlọ́run. Ó ní kẹ́lẹ̀ woman on her period read Quran, the verse or ayah of the Quran she has been learning. Can she do the morning and evening after?

bẹ́ẹ̀ wá ti jìnà sí ìrántí ọlọ́run ọba ìgbà oṣù kan ló bá yàn ọlọ́run ní one share the human being separation of God and the man said he will not be responsible for the children of him." Ẹ̀hẹ́n náà kí n gbọ́sùn. Ó ní Separation of God. What should the woman do? Separation of God, and the man said he will not be responsible for the children as yet. Ṣé ìṣẹ̀lẹ̀ àníwọ̀n ti ṣe nìkan? Ọlọ́run bá ti pẹ́ tó ń kálukú. Tí separation bá ti ṣẹlẹ̀, mo tí mo mí ní pípé ní ẹ̀rí sọ̀rọ̀ tọ̀lák. Because separation lọ́dọ̀ òyìnbó ẹ̀rọ àdánù wí òun òun tó yà gbogbo gírí o máa dé táàmù ní o lọ́dọ̀ tiẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n gbà pé èèyàn lè ṣe dàìfọ́sì obìnrin òyìnbó wà ní tọ́lákọ́ ṣe tán wọ́n kọ́ separation wọ́n kọ́ separated kó tó wá di official divorce wọ́n lè separation fún mi àwọn tí wọ́n ṣe ní káàkiri fún àwọn tó separation ẹni tí ò ní union sọ̀rọ̀ ọlọ́run gẹ̀gẹ̀gẹ́ àwọn apapọ̀ ó sì ti báyìí pẹ̀lú ẹgbẹ́ nìkan gẹ̀gẹ̀ bá ní ọdí ṣe pẹ̀lú ìṣẹ̀rẹ́ àpùpọ̀ ẹ̀tọ́ ọkùnrin òní kó tọ́jú àwọn ọmọ kọ́ ọdún pé I'm not tó ìwọ wọ́n pè lọ́mọ rẹ̀ ṣùgbọ́n wà responsible wà responsible ó gbọ́dọ̀ wà responsible fóbìnrin yẹ kí wà responsible kó lọ ṣẹlẹ̀ akọ̀t wọ́n fọ́ ọ̀sẹ̀ ló gbọ́dọ̀ wà responsible ni òfin ọlọ́run tó bá ẹgbẹ́ bàbá wá ṣe ṣẹlẹ̀ akọ̀t ẹgbẹ́ kò ṣe ṣẹlẹ̀ akọ̀t ó kọ́kọ́ wá wọn àgbàlagbà àbáwọn ní mẹ́sì kan bá sọ̀rọ̀ àmọ́ pé kọ́kànlẹ̀ pé èmi ẹ̀wà responsible ìrọ̀ nípa nígbà sọ̀tẹ̀ lásán ni ó gbọ́dọ̀ wà responsible fún

àwọn tí ọkùnrin ti ní ìfọ́ kó tó ṣe ìká tí ń ṣe àrùn pẹ̀lú wọn àwọn obìnrin lọ láìkì ilé ìròyìn àwọn tó ṣe táwọn ń béèrè gbogbo ilé ìwọ̀n fẹ́ kan ìlú òun ọkùnrin kẹ́lẹ́ pẹ̀lú ẹ̀dọ́kọ́ ọ̀fẹ́ àbáìsẹ̀ kúwọ̀ tó àbáìsẹ̀ òfin ọlọ́run lè pé ẹnìbọ̀dì tí ìbá ti fi ìyàwó rẹ̀ kò fẹ́ kan ní gbòǹgbò ṣẹ́ni tẹ́lá ní kò fẹ́ ọlọ́run ọba tó tó kálukú máa tẹ̀ advice ní wá bọ́sẹ̀mọ́tà náà ṣe àríláàtì ẹ̀bí pé tó bá wù ó lè ṣe tó bá wù kò lè ṣe làwọn ọkùnrin ilẹ̀ Yorùbá máa bí ra obìnrin gbá ẹ̀sá fófẹ́ ọlọ́run ní gbogbo ẹ̀fẹ́ free ọbọ̀jọ́ àdàrúdá àìjọba àbòfin ọlọ́run nínú Islam gẹ́gbẹ́ sí pé ọkùnrin obìnrin ò gbọ́dọ̀ sí ìdìnnà bẹ́ẹ̀ náà lọ́kùnrin lọ́gbọ̀nà sí Amejeji àméjèèjì ni gẹ́gẹ́ pé obìnrin ò lè lẹ́lò ní tí ó lọ́gbọ́n wà ní ọkọ bẹ́ẹ̀ náà lọ́kùnrin ò lè lẹ́lò ní lóbìnrin ní tí ìbá ṣe ìyàwó ó gbọ́dọ̀ fẹ́ so kí fẹ́sì ní kèsì ló gbọ́dọ̀ gbé pamọ́ wọ́n gbọ́dọ̀ mọ́ ni so gbogbo ilé wa advice yìí advice yìí ẹ mọ̀ pé ẹgbẹ̀rin advice is not binding bẹ́ẹ̀ ni sọ ewu àwọn advice láti wọ́n wọ́n lọ pé wọ́n lè wà lábẹ́rẹ̀ wọ́n lọ́wọ́ advice ẹgbọ́n pé ok advice taken òbí wá sí àbí pé tí ìsáìlè yìí gbogbo àwọn tó ń ṣe ní contact ẹ̀ ìdákùn ìjìnà sí wọn gbogbo head mo ti gbọ́ kí ló wá sí. àmọ́ bàbá yẹn fi ọlọ́run ó fi ọlọ́run náà sọ wọ́n máa sọ pé ọba àwọn obìnrin ti ó lè fi àti rẹ̀ tó ń gbé ní kò kàrà rẹ̀ kí àwọn ọmọ ti gbé méjì ṣùgbọ́n tó bá yẹ kó bá ṣe wá àti rẹ̀ tó kọ́kọ́ náà wá but òfin ọlọ́run ọba náà lọ́kọ́ mo lè fẹ́ ìyàwó kan jọ ní torí ẹ̀rọ ìwọ́n tàbí sọ pé ó ṣòfin lẹ́yìn lọ́wọ́ fẹ́ àdáyé pé tí mo bá gbé ìgbọ̀nà òfin wọ́n lò fún mi bọ́dé máa àdáyé ẹ̀kọ́ mọ́ fi yíwọ́ tó kàn fi wọ́n náà ọlọ́run là kò fi ọlọ́run pa ọ̀rọ̀ àgbáìsì kan kópa wọn tì mí ọlọ́run. wọ́n ní ìbéèrè mi ni kí ni ṣẹ̀rí ọ̀sán nípa ọkùnrin tó fẹ́yàwó méjì tí kò ṣe déédéé tí obìnrin yẹn bá wá kọ̀ǹpìlẹ̀ tó máa sọ fún un pé ṣé ìwọ dúró de kíkọ́ ra ìpín. ẹ no sóbìnrin ló kọ question. obìnrin náà ó gbé ìtàn tẹ́rí èèyàn gbọ́dọ̀ wà very careful tó bèèrè bá ń kọ question especially pé wọ́n fẹ́ yà wúlé ní àbí òun wá gbọ́dọ̀ wọ́n ṣe question wọn àwọn ni wọ́n máa ń wáyé ọkọ wọn tó fẹ́ wọn ló hmm? máa ń jẹ̀bi ní lọ́wọ́ máa ń tó lò mo tí mo bá dáhùn question yìí mò ń dáhùn rẹ̀ lórí pé information yìí correct ni o tí ò bá correct ìbájú àmì ò lọ fún un tó o bá di ọkùnrin wọn ní àpò ṣe déédéé irú déédéé wò lẹ́ ń wé ṣe déédéé oúnjẹ ni déédéé aṣọ ni déédéé màtíríà pè ní ìyẹn lè bọ́kùnrin sọ pé kò ṣe déédéé mọ́ déédéé yẹn náà gẹ̀ẹ́sì ní kọ́ approximate ni kìí ṣe ikú ọ̀rọ̀ ní wá rúlà tó fẹ́ ní wọn o ẹgbọ́n kìí ṣe ikú ọ̀rọ̀ wá rúlà tó fi wọn o kọ́ ni ilé tẹ́ ìgbà fóun ilé tó gbà fún ẹ ayé two bedroom flat ẹlẹ́ lórí ẹ̀rẹ́ ní ìdẹ́ ìgbà three hundred thousand eré yìí two fifty ṣe pé fifty thousand yẹn ẹ̀sìn déédéé òun kọ́ rẹ̀ ìgbẹ́ consider the functionality ìgbẹ́ function not the cost not the price. Huh? Two bedroom, two bedroom, ní ìdúró ìsúnmọ́ra ẹgbẹ́ mi yé tọ́lọ́ pé déédéé material things la bá ń sọ obìnrin ẹni láì àmọ́ tó pé déédéé pé à ó fẹ́ràn lágbájá ju lágbájá lọ àbí ó ń ṣe àwọn nǹkan míì fún fámílì ìyàwó lágbájá nítorí pé nǹkan tí wọ́n dé tó kàn wọ́n náà tọ́gbé tó rẹ̀ lọ́sọ pé ìwà ń retí equal right ló bá sọ ó lè correct ọkùnrin ò lè ṣe déédéé kó fẹ́ràn àwọn ìyàwó rẹ̀ ìkọlẹ̀ ìyàwó ìgbẹ̀rẹ̀rẹ̀ kò lè ṣe báwọn ọmọ ẹ̀ kọ́lá kò lè ṣe báwọn òbí ẹ̀ kò lè ṣe báwọn àbúrò ẹ̀ pé èwo lọ́yá fẹ́ pa wá sí gbogbo alẹ́gbẹ̀yàwó ìyàwó nìkan lọ́wọ́ sọ ti pé ẹwàjọ́ lè wọ̀n láìka ẹ́ ọmọ obìnrin gan tó nǹkan bí àwọn ọmọ àwọn ọmọ kò fẹ́rẹ̀ wọn ìkọlẹ̀ èmi wá ní ọdọ́sọ méjì mọ̀ láìka pépọ̀ wọ́n jẹ́ pé ọlọ́rọ̀ ṣe déédéé nǹkan wọn wí ọlọ́run láì ti yọ wá fún oúnjẹ ó ti tẹ́tì wá fún èyí ó sì sọ ntáṣe ntáṣe ìlú náà ní àǹtà rẹ̀ pé wà láńtàṣà pé ó àǹtáàdì ló gbé nàìjíríà ẹ̀ẹ́dẹ́ lágbára kẹ̀ṣì déédéé ní tìfẹ́ láàrin àwọn obìnrin àwọn kan máa ń lo ayé àyí pé ọlọ́run náà tó bá lè ṣe déédéé rà ayé àwọn ìwọ́n kò sọ́gbọ́ ṣe torí bẹ́ẹ̀ náà nìsáà lọ́rọ̀ wí nìsáà mí ni obìnrin tó jẹ ọ̀kan lọ ẹni tó ti fẹ́ yàwó méjì ọ̀rẹ́ sì láyà ń bá wí pé láàrin àwọn ìyàwó tẹ́ ní ẹ̀ lágbára àti ṣe déédéé tẹ̀mí ìfẹ́ láàrin wọn wà láwọn àwọn ọ̀sùn kọ́dà kẹ́ ẹ ṣe ìdúkòkò rẹ̀ bá I want to achieve it ẹ àmọ́ òòrùn ẹ máa fi gbogbo bá alẹ́ ìlágbára kẹ́yìn náà wá exploit ẹ̀ pé wọ́n ti láàrin ṣe déédéé fàlátà fi inú kólà lè mẹ́yìn ẹ máa wà wà too much inclined

ó sì gbàgbéyàwó òní wọ́n kàn ń wé ìsìká mẹ́rin tó o bá tó bẹ̀rù bá láyà kọ́ọ̀lẹ̀ ìran kò lẹ̀ bọ̀ kó wá hàǹdù obìnrin tí ò lọ́kọ́ lọ́kọ́ àríwò lọ́kọ́ ọlọ́run ọlọ́run. Is it wise for a man to think he is responsible because he is the one providing for the family? He will have no regard for his wife, even in the presence of the children. Okay, the life question to that. Is it wise? Mo like to work them yẹn lò. Kìí sọ̀rọ̀ wife nìkan gan. Is it appropriate? Tó lọ pẹ̀lú Islam. Ṣé torí pé wọ́n lọ́kọ̀ọ́ go provide? Àpọ́nlé lèèyàn fi fẹ́ bèrè kìí ṣe pé ó lọ lè mú bí ẹrú náà. electric gbọdọ̀ wà ọ̀nà gbọdọ̀ wà kìí ṣe pé wọ́n sọ pé wọ́n ní orí ẹran tó ń fún lóúnjẹ èèyàn ní bí jẹ èèyàn tó sì pé nì èèyàn máa rẹ̀ sẹ́dùn mi gbogbo ìgbé ló ń gbé kíní ọ̀hún bó ṣe ń gbé ọlọ́run ló gbé ilé kìí òun ló gbé ilé ìtọ́jú tó gbọdọ̀ lọ pẹ̀lú hánà ó tó lọ pẹ̀lú respect kéèdà ni òun fẹ́ lóúnjẹ náà gbẹ̀gbẹ̀gbẹ̀ gbọdọ̀ bá ń bẹ̀ bọ́lá ọdún ọkùnrin àti obìnrin ara tọ́lá ọba wí dáadáa yín wà á ṣùrù gbogbo onye ọ̀gbẹ́ ọ̀gbẹ́ ìnáwó lórí àwọn ìwájú ya ní kó yẹ̀yẹ̀ rẹ̀ ya o yẹn ó gbọdọ̀ ilé ẹ́ sì ṣe dáadáa pẹ̀lú ẹ̀ The last question is, please sir, is it permissible to watch football match on television or in the stadium? Oh. What about you can watch it today? One, <coughs> béèyàn bọ́lọ̀ bá fi àyíká ìrìnà téèyàn bá ṣàgbákò máa wo bọ́ọ̀lù bá ṣàgbákò ẹgbẹ̀kọ̀ gbákò sí

lọ́dà yóò gbá bọ́ọ̀lù rẹ̀ lórí ìwé náà bẹ́ẹ̀ bá ṣàgbákò rẹ̀ lórí rẹ̀ àkọ́kọ́ òní pé kò gbọ́dọ̀ jẹ́ tí ó mọ̀ lu táìmù fún yù tí ó fi wá gba àwọn nǹkan míì tó wà ìpọ́tàtì lọ́wọ́ kìí ṣe irú ilé ìtàwọn yẹn máa ń fọ́lò káàkiri gbogbo gbogbo bọ́ọ̀lù yóò mọ̀ kọ́ wọn yóò mú ẹ̀kọ́ ń gbà owó náà ń gbà kí ní kẹ́kẹ́ ní ẹ̀ka yóò mẹ́lò mí ìjà sí yóò jẹ́ kí nǹkan ìwọ̀n ìdílẹ́bù yẹn ti fẹ́ di nǹkan mìíràn ọ̀sẹ̀ tó lọ ọjọ́ ẹgbẹ́ ìsàgbápò ìtì ẹ̀bánà tó bá ṣe wípé tí ò bá ní wo fúgbọ́ ọ̀hún èyí tó mọ̀ lọ́lẹ̀ owó tó sí ọ̀sì jù náà ee kó dúró ń bẹ̀rẹ̀ náà ìfàlọ́wọ́ òbí yọ kó dúró ń bẹ̀rẹ̀ ọlọ́wọ́ òbí yọ ó mọ̀ wá mẹ́kà tẹ́ǹtà sí máa yọ ara rẹ̀ kó ń bẹ̀ jẹ́ jẹ́ hmm? kìí ti fi kí n fún wọn ní owó gbogbo máàṣì tán ó mọ gbogbo àwọn ọmọ kírun kò ní dìde kò gbọ́dọ̀ dé lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó bá gbé àní ìdí ìṣe lọ àwọn àfá àwọn àfá kan àti bá bá àti ìjọ̀dúwẹ́ ó lè wò ó ṣùgbọ́n kó má gbà nǹkan mi lọ rẹ̀ pẹ̀lú ìtẹ́ńṣà pé wọ́n padà sílẹ̀ pátápátá ẹni eré náà nǹkan bí ìyàbá ti ń bá gbà ìṣẹ̀mí èèyàn ń lọ ẹ́ ọ̀bẹ́ àwọn àjòkó tì àmọ́ ẹgbẹ́ tọ̀kẹ́ mú sí sọ etí ò bá wò ó èmi ìgbójú lọ ní ó bá wọn lè ṣe bóyá niger state ló wà àmọ́ rẹ̀ léta àbí yóò máa lọ́dẹ ru àwọn ìyá mi òṣòro ń àbí yóò máa àwọn yorùbá tá ń sọ lọ́dọ̀ tèmi bọ́ọ̀lù òṣòro ní lọ àmọ́ pẹ̀lú máa rùjọ́ rùjọ́ rùjọ́ eré dé bí gbà fún ìdílé ọlọ́run kó kó sọ ẹgbẹ́ ìparí ìbánisọ̀rọ̀ ìsinmi àti nínú àkọ́kọ́ ní pé abẹ́lẹ́wò fún àwọn àwọn ìṣàyẹ̀fọ́ àwọn ìfàwọn tí wọ́n bá ní sọ̀rọ̀ lọ́wọ́ gígbẹ̀ ní àti àláfíà kọ́lọ̀wà ìkẹlẹ́kọ́dá ní gbogbo ẹ̀fẹ́ gbogbo tí àwọn náà tọrọ ní ti dáadáa lọ́dọ̀ lọ́wọ́ kọ́lọ̀wà ìkẹlẹ́kọ́dá ní ṣe fún ìtí wọ́n bẹ lọ́wọ́ rẹ̀ kọ́lọ̀wà kó mú kúrò ìlà ìdílé àwọn ọmọ ọ̀hún. ẹnìkọ̀ọ̀kan wa náà ti ajókòó ti àkàràkàrà gbọ́rọ̀ ọlọ́run kọ́lọ̀ mọ́tò wọn ní ládàá rẹ̀ ọlọ́run sì já lé mú lò ọlọ́run tó dé sínú ìgbésẹ̀ rẹ̀ wọn. ilé ìtọ́ka àwọn náà lè donation. wọ́n ní àwọn dọ́kítà wa fún ọdún ọ̀sán lọ́rọ̀ àrùkọ́rù bíbọ̀ sí ọlọ́mọ ìgbẹ́ tó bá ní lọ́rọ̀ sí ọlọ́mọ ìgbẹ́ donation fún gọ́ọ̀mẹ̀ntì ọlọ́mọ ìṣẹ̀lẹ̀ ìgbà. Àwọn olùdáhùn ẹ̀ṣẹ̀ ìtọ́lọ̀ ọdún ìṣẹ̀lẹ̀ àwọn adúgbẹ́ fọ́lọ́ọ̀bà lọ kí á ti jẹ fún ọlọ́bà fún ọlọ́bà fọ́lá. A kí àwọn ṣe ìfọwọ́ láti àárọ̀ ọlọ́mọṣàgbà orílẹ̀-èdè ọlọ́run ti ní kí àmọ́ yẹ ń kí nìyẹn ọlọ́run fi ń ṣẹlẹ̀ àlàíláà ẹjọ́ kí a tó lọ pàápàá wa mohad ẹjọ́ ẹjẹ́ kí a bá wa dá sí ọ̀rọ̀ sẹ́mẹ́tì ayétòrò muslim community a ní ètò tí a ń ṣe láti wá bí tí a máa fi òkú sí a ti gẹ́ẹ̀tì bí 7 acres of land ní òde lẹ́mọ́ a máa gba ìmọ̀ta wọlé ká tó débẹ̀ so acres of land yẹn yeah ètò tó kù lórí ẹ̀ o ní kí wọ́n wọlẹ̀ fún wa kájẹ̀bẹ̀rẹ̀ fẹ́ǹsì láwọn èèyàn èèyàn lè donate blọ́ọ̀kì fún wa ó donate cement fún wa àti kò dáa fẹ́ donate àmọ́ láàrin ètò wa ni pé owó ta gbé ọ